الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد عباد الله الله صلى الله عليه وسلم منهم أنس بن مالك وعبد الله بن عباس وأبو سعيد الخدري رضي الله تعالى عنهم وعن صحابة النبي صلى الله عليه وسلم أجمعين رووا قصة الإسراء والمعراج كيف أسري بالنبي صلى الله عليه وسلم ثم عرج به في ليلة واحدة ومن أهم ما نتج أن تلكم الرحلة السعيدة المباركة أن فرض الله على النبي صلى الله عليه وسلم وعلى أمته الصلوات الخمس ففي رواية أنس بن مالك رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم في ليلة الإسراء والمعراج بعد أن تلقى أوامر الله عز وجل وخاصة فيما يتعلق بفرض الصلاة المكتوبة قال صلى الله عليه وسلم فمررت بالنبي موسى عليه الصلاة والسلام فسألني ماذا أمرك ربك قال قلت له فرض علي وعلى أمتي خمسين صلاة في كل يوم وليلة قال قال لي موسى عليه السلام إن أمتك لا يتيقونها فارجع إلى ربك ارجع إلى ربك واسأله التخفيف قال فرجعت إلى الله عز وجل وسألته أن يخفف عني وعن أمتي قال فوضع الله عز وجل عني خمسا من هذه الصلوات الخمسين وعدت إلى موسى عليه الصلاة والسلام فأخبرته بالتخفيف الحاصل من الفريضة السابقة ثم قال لموسى إنني قد جربت وصبرت وبلوت بني إسرائيل فإن قومك لا يطيقون فارجع إلى ربك واسأله التخفيف قال فما زلت فما زلت أتردد بين ربي وأرجع فيأمرني أو فينصحني آه، آه، موسى بالعودة إليه حتى بقيت الصلاة خمس صلوات في كل يوم وليلة هذه الصلوات الخمس التي فرضها الله عز وجل على عباده المؤمنين جاء وصفها في حديث صحيح من رواية صحابي جليل آخر عبد الله بن عمر رضي الله تعالى عنهما أن الإسلام بني على خمس ومن القواعد الخمس التي بني عليها الإسلام قال النبي صلى الله عليه وسلم وإقام الصلاة إذا الصلوات المفروضة خمس في كل يوم وليلة ركن من أركان الإسلام وهذه الصلوات الخمس جاهوتها في حديث آخر صحيح من رواية ذلكم الصحابي الجليل أبي هريرة رضي الله تعالى عنه وأرضاه قال قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب عليه الأبد يوم القيامة صلاته فإن صلحت فقد أفلح وإن فسدت فقد خاب وخسر هذه صلوات هي التي جاء وصف نبينا أحد الأنبياء أبي الأنبياء إبراهيم عليه الصلاة والسلام أنه كان يدعو ويسأل ربه رب اجعلني مقيم الصلاة ومن ذرية وجاء وصف ابنه إسماعيل عليهما السلام في آية أخرى أنه كان يأمر أهله الصلاة والزكاة تلكم كانت حال السابقين بالصلاة وما هي حال حالنا اليوم بالنسبة لهذه الصلوات المفروضة قال ربنا عز وجل فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا أسأل ربي عز وجل أن يجعلني وإياكم ممن يقيمون الصلاة وأن لا يجعلنا وذريتنا ذريتنا ممن وصفهم الله عز وجل بأنهم قوم أضاعوا الصلاة واتبعوا الشهوات adúgbò قولوا وباوا أترى wa atọrọ àlékún kí Ọlọ́run àtàánú محمد sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábì ànábì wa Muhammad àti gbogbo ẹni tí bá ń tẹ̀lé lánàá ànábì náà ìjọba ìjọba gbẹ̀dẹ̀ àdìyàmà gbogbo amásà àka ẹni kọ̀ọ̀kan wa náà nínú àwọn àti olórí ẹ̀dá bẹ́ẹ̀ àní. ẹ̀rí inú àwọn ọ̀rọ̀ táwọn sọ̀hábì ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wa radiyallahu anhu ọlọ́mọta àbáwá sàlékún lọ́nu rẹ̀ báwọn sàhábì ànábì inú tí wọ́n fi ṣe wá lóore tí wọ́n fi ṣe wá láǹfààní òun là kọ́ọ̀lẹ̀ wọn nípa òru kan tolúwọ bá mú ànábì sallallahu alaihi wa sallam rìnrìn àjò látòrí ilẹ̀ ayé lọ sí sámà eléyìí tá a pè ní Laylatul Isra wal Mi'raj Laylatul Isra wal Mi'raj ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń kọ̀tàn ni wọ́n ní ìyàpẹ́ inú bẹ́ńbẹ́ inú oṣù wo lọ́lọ́ máa nẹ́bẹ̀rẹ̀ ìrìn àjò yìí àmẹ́yìí tó lẹ jù èyí tí ọ̀lẹ́rìí jù èyí tó fúyẹ́ jù ó lóun lè yí àwọn èèyàn wo kókó mẹ́lónìí pé ní oṣù rọ́jàbù làtẹ́bìrin ẹ̀rí kan èyí tó lẹ jù tí ọ̀lẹ́rìí jù tó fúyẹ́ jù òun ní kéèyàn pé ní rọ́jàbù làtẹ́bìrin ìrìn àjò àti ìfọ́rọ̀ wọ̀nyẹ̀rọ̀ àmì ẹ̀rí lè wọn jẹ kàn wá ọlọ́run ọ̀bẹ wá ọlọ́run ní jẹ àjò wọ́n gbé wá nínú oṣù àtẹ́bí rìnrìn àjò nínú oṣù wo làtẹ́bí wá sẹ́mọ̀ èyí ń kọ́ ìdí máa ń ṣe ní lé mọ̀ lọ́rọ̀ ọmọ àtẹ́bí adámọ̀ ní pé nítorí amójútó apájì èyí tó wá láwa wọ kókó mọ́ èyí tó dáa kí yóò wò ń ọ̀rọ̀ àti ìfọ̀rọ̀wọ̀ mẹ́rọ̀ọ̀lì ọ̀nà abẹ́ẹ̀ fi bára wa sọ̀rọ̀ lónìí kí lọ́lọ́run fẹ́ fún ànábì tó torí ẹ̀sìn wá sọ́mọ̀ sọ́dọ̀ bọ́ọ̀bù àníyàn ìrún wákàtí mara àrùn tí wọ́n mọ̀ sí nǹkan yìí ni wa bẹ́ẹ̀ ni kò sí nǹkan pàtàkì dáńdáńbì mú bọ̀ ní Laylatul Isra wal Mi'raj tó kọjá àrùn wákàtí mara èyí tí wọ́n mọ̀ sí lónìí Anas bin Malik radiyallahu anhu nínú àwọn sọ̀hábì ànábì ọlọ́mọsọ àbáwá yọ́nu tí wọ́n ọ̀là ànábì sọ fún wa in detail bóòlù àti bóòlù ọlọ́run ṣe mú rìnrìn àjò bóòlù ní ṣe ń tàbí sánmà kan bọ́ sí kejì nínú hadithu tó gùn ni. àmẹ́lí kúkúrú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì ní jọ́ tọ́lọ́run kọ́kọ́ sọ fún mi pé ọ̀dọ́ràn yẹn kẹ́ máa o àádọ́ta àrùn lọ́lọ́run ní a máa kí lójúmọ́ jama fifty times lọ́lọ́ lémi ẹ̀yọ́ máa kẹ́hùn in twenty four hours ìyìnbọn bá wíwẹ̀ kọ́ ngbola kéde ẹ ẹ ẹ ẹ ilé ẹjọ́ wo la gbẹ́jọ́ dídé kọtẹ wa lọ́rùn amẹ́lẹ́ yìí anabi sọ sallallahu alaihi wa sallam káde máa nù ọlọ́run lórí èmi àdìwọ́ anabi nígbà tọ́lọ́run pamílá tẹ gbẹ̀mí àtàwọn ẹjọ́ mi ká máa kírun láàdọ́ta àgbà lójúmọ́ kọ̀ọ̀kan wọ́n níbi tí njẹ́ wá ń bọ̀ mọ̀ ń pàdé àwọn anábì ọlọ́run tó ti ṣáájú mi mọ̀ pàdé anábì Musa àlẹ́ ìfọ̀dà tó wọ́n lọ. ọlọ́ anábì Musa ni wọ́n sọ fún mi pé a èmi ti dá àwọn Bani Israẹli àtọ́lọ́run rán mi sí mo dá wọn wò mọ̀ mọ́ bá gbára àwọn èèyàn ti mọ́ àwọn èèyàn rẹ̀ ò ní lágbára wọn máa gbẹ̀rún lẹ́ nígbà àádọ́ta lójúmọ́ lọ́ọ́ bẹ ọlọ́run kọ́ bọ́ ṣe ń kúkú yẹ fún wọn ànábì ni mo gbọ́ mo ti padà mo lọ́ọ́ bẹ ọlọ́run azza wa jal ọlọ́run wa tẹ òun ní kúkú yẹ títítítítí ọlọ́run wa ni ó tẹ kù márùn pé ẹ dákun àkọ́kọ́ ọ̀rọ̀ nìyẹn jẹ̀mọ́ bọ́lọ̀n bá ní o kéwọn àádọ́ta lójúmọ́ kan wàláì kọ̀kọ̀ níbi torí pé. in every twenty four hours lẹ́mi rẹ̀ ń lò lójúmọ́ ẹ wò tá a fi ń sinra wa ẹ tá a fi ń bọ́bá ẹgbẹ́ fifty times náà lẹ́mi rẹ̀ yóò fi kírun gba twelve hours ní twenty four hours. ìwọ náà wo sẹ́ẹ̀sì aago kalẹ̀ bọ́bá bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀hún àṣùbà ọkọ̀ yìí ìṣẹ́jú tó wà tó ọba kọ́dà bọ́ ọba bí fífi ìrún lójúmọ́ kan ọ̀gbọ́ ní twelve hours wọ́n ló ní twelve hours tó kù yẹn. síbẹ̀ ọlọ́run tó wá ṣe ń fúfú mi rẹ débi pé just five times ẹ márùn péré ó ti lè kọ́ farabalẹ̀ fún kírun yìí tó ọ̀gbọ́n wákàtí méjì nínú twenty four hours ẹ dákun ẹ já kọ́kọ́ àpèjì èdè léyìí pé àánú ọlọ́run ló ṣe fẹ́mi rẹ o lóbìjọ́ jẹ́ pé àádọ́ta là bá máa kí àmọ́lọ́ ń gbàdúrà nẹ́bùà Muhammad sallallahu alaihi wasallam ọ̀sọ̀ àádọ́ta àrùn márùn-ún ẹ̀rùn yìí là nẹ́bi tó wáá júwe fún wa sallallahu alaihi wasallam ànábi lẹ rí nínú gbogbo kó ìsìláàmù tọ́lọ̀ mọ ìsìláàmù lé ọ̀kan pàtàkì ní ọ̀run wákàtí márùn-ún ìjẹun ìyẹn ni pé ilé tí ò lóko ò lè dúró ìsìláàmù tí ò dẹ̀rùn ń bẹ́ẹ̀ ó ti wó gbogbo ẹni tí ọba dẹ̀rùn ti ń pèrè mùsùlùmí ń tara rẹ̀ ni o ẹ̀rí ni tọ́lọ̀ tó sọ tá nẹ́bí sọ sallallahu alaihi wasallam olúwalẹ̀ rí irun yìí àǹfààní irun pọ̀ nínú àǹfààní irun ni pé inna salata tanha anil fahsha'i wal munkar gbogbo ẹni tí ń bá ń tẹ̀wọ̀n bọ́lọ̀ ń ti ní á ti jẹgbẹ̀jẹgbẹ̀ kú lọ́rọ̀ ẹ̀. gbogbo ẹni tí ń bá ń kírun bọ́lọ̀ ti ní àbí ìwà àbàjẹ́ ntọ́ka kọ́ ntọ́lọ́wọ́ ọ̀fẹ́ ló kú ọlọ́run tọ̀ ọlọ́run ló fi bẹ́ẹ̀ èèyàn ń fún nínú tí máa ọ̀fẹ́ kọ́ máa dábì jẹ́ pé kọ́dà àwọn anábì ọlọ́run tó ṣáájú anábì Ibrahim aleyhi sọlá lu àdúrà máa tọrọ fáwọn ọmọ bí wọ́n ti máa tọrọ pé mo ti lówó yìí ọlọ́jọ́ màmí ó lówó jù mí lọ ilé tí mo kọ́ yìí ọlọ́jọ́ màmí ó kọ́ jù mí lọ àdó àdìwà lónìí nù. anabi ibrahim tó ń bẹ lọ́wọ́ ní pé ọlọ́run ti já lé mo kí ma sọ̀lá wọn ní lórí yẹn. Ah, ọlọ́run dàpọ̀ àtẹ̀mí àtàrọ́mọdọ́mọ mi àfihàn ni ó ti wá ọlọ́mọ ti wá láfihàn kùnrin lẹ̀ anabi ọlọ́run ti bẹ lọ́wọ́ bẹ́ẹ̀. anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹnu hadithu tí Abu Hurairah radiyallahu anhu gbà wá ọmọọta àbáwá yọnu sí àti gbogbo àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. kọ́dọ̀ náà nẹ́bi ní bọ́bá dídí ọ̀gbẹ́ bíi alìkìyàmà awwalu ma yuhasabu alayhi al-abdu salat. àkọ́kọ́ ntọ́lọ́ ń bí ẹnì kọ̀ọ̀kan nínú sẹ́ẹ̀ wá tá a gbáyé sí òun ní kó lọ kírun yìí o ìrun wákàtí márùn-ún. ìrun wákàtí márààrún yìí òun là kọ́kọ́ tí wọ́n kọ́ túwò tí wọ́n kọ́ yẹ̀wò níta ẹni kọ̀ọ̀kan wa ànábi nípa ìsọ̀lá ẹni irun rẹ̀ bá dá pàkọ́dé abúlà ọba gbogbo yòókù ọ̀rọ̀ ẹni irun rẹ̀ ọba dá pàkọ́dé fáwọn bá wà ànábi ló wọn ti ẹ̀wù lẹ̀ ní iye wọn ò ní yẹ tó ń dẹbí pọ̀ wọn ò ní yẹ tó ń gbáwẹ̀ wọn ò ní yẹ tó ń yọ zàká kọ́dà wọn ò ní wo ájì rẹ wò bí rẹ ọba dà ọ̀dà kan ọ̀rọ̀ ọ̀run ó tó bẹ ojú bẹ́ẹ̀ lọ torí náà gẹ́gẹ́ bí mo ti wí ọ̀rọ̀ àdìsọ́rọ̀ ìwádìí mẹ́ráàjù àmà wá sayẹyẹ ní ti ọ̀dá wa lójú àwọn àlùfáà ní àìmọye ìwáyà lọ́wọ́ pé inú oṣù wo gan-an lọ́lọ́mọ ànábìrin àmẹ́rẹ́ yìí tó di ẹlẹ́jù òun ni ká gbé nu ọ̀rọ̀ jáde èyí tí àwọn àkókò wa sọ̀rọ̀ jáàbù di oṣù ayẹyẹ àlìsọ́rọ̀ wal Mi'raj à ń pàkíyèsí wọn. kọ́dà bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ máa rántí àlìsọ́rọ̀ wal Mi'raj ẹrántí ńtọ́lọ̀ ń fa ànábì ńjọ́ náà. òun ni ọ̀run ọlọ́nkọ́ máa sàṣẹ kí kí irun yìí gbígbérun dúró ọlọ́nkọ́ ti ọlọ́run gbé ní àtẹ̀yìn. أقول ما تسمعون وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الحساب أما بعد عباد الله وصفنا بالقسم الأول من الخطبة أهل حالة الصلاة وأهمية الصلاة وفضل الصلاة وحال السابقين بالنسبة إلى الصلاة تعالوا بنا ننظر في أحوال المسلمين اليوم وفي شأنهم وتعاملهم مع الصلوات المفروضة وفي ذلك قال الله عز وجل في محكم تنزيله فخلف من بعضهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات وسوف يلقون غيا adúgbò lọ́dọ̀ ọlọ́run ọba wa lẹ́ẹ̀kan sí atọrọ àlékún kí ọlọ́run àtàánú rẹ̀ ọba anabuwa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé anabi àtàwọn sọhábì anabuwa muhammad àti gbogbo ẹni tí máa ń tẹ̀lé lánàá anabi náà tó fi dídọ́ gbẹ̀ndì àti ìyá àbá ìwà àtàyìn kọ̀ọ̀kan wa náà fúnnú àwọn olórí rẹ̀ lábẹ́ àmì. ọ̀rọ̀ ọ̀run la sọ ní ìbẹ̀rẹ̀ kútùbà yìí irun ti ṣe pàtàkì tó báwọn tó ṣáájú wa àwọn ànábì ọlọ́run àwọn sọ̀hábì ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ tí wọ́n fi mú ìrun bó làwọn mú òun lónìí ọlọ́run júwe báwa náà ti rí nínú àgbọ̀n àlùfẹ́ yìí ọlọ́run ní ẹ̀rí lẹ́yìn àwọn tá a ti ròyìn tó lọ yìí lọ́dọ̀ fàmí bá mi ní kọ̀lù. àwọn kan bọ̀ lẹ́yìn wọn tí wọ́n dé àbọ̀ ìsọ̀lá àwọn ará àwọn láàrin. ee ǹjẹ́ mi ń bẹ ẹni tí ń ra àwọn láàrin ǹjẹ́ wọn náà ń bẹ ẹni tí ń ra ìrún láàrin lọ́ra bọ̀ rẹ̀ ní o olúwa ní wàtí sábà ń ṣàhàwá wọ́n tẹ̀lé fẹ́ẹ́ nú ìgbádùn ayé lọ́sàn wọn ọ̀fọwọ́fọ́ yẹn lọ́wọ́ náà ráyà olùwà ní egbé ìyà ẹ̀parun adáadó lè wọ́n ń bọ̀ wá pàdé rẹ̀ ọlọ́mọ ti tẹ̀lé àtẹ̀yìn níyà àmọ́ nínú téèyàn bí lè láǹdì sínú ìyá ọlọ́run òun lọ́lọ́run ti sọ́nù ayà yìí o àbọ̀rù àtọ̀dà téèyàn bá ra ìrùn láre ọ̀nà wo làá fi rárun láre jàmáà àwọn àlùfáà júwe rẹ̀ fún wa wọn lọ́nà mẹ́ta pàtàkì òun lèèyàn fi lè kó sábẹ́ àyà àbọ́rú àtọ̀dà wọn ra àwọn láre wọn ò kà ń kún ìwọn ọ̀jẹ́ pàtàkì lójú wọn wọn lọ́nà mẹ́ta ni ẹ̀rọ náà alákọ̀ọ́kọ́ fẹ́rùkù sọ̀dá ti kù níyà òun ni kéèyàn máa jẹ́ mùsùlùmí kí wọ́n sọ ló kọ́ mùsùlùmí kọ́mọ pera rẹ̀ má wàá mùsùlùmí kọ́mọ wàá tẹ̀wọ̀n àkọ́kọ́ ọ̀nà wa àgọ́ àgọ́ ríru àtọ̀dà ọ̀nà tí yẹn fi ra wọn láre tọ́lọ̀ ni wọ́n ń bọ̀ wá pàdé gbé àtìyà àti parun ọ̀rọ̀kọ́sẹ̀ ní àtẹ̀yìn bẹ̀ òun ni gbogbo ẹni tó fìrún lẹ̀ tí ò kí ṣe ń ṣe ń pera rẹ̀ ní mùsùlùmí ẹ kọ́dà jẹ́ tó wí fọ́ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam. النبي بين الرجل والشرك والكفر الصلاة الأهل الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر النبي ní òsíyàtọ̀ láàrin mùsùlùmí àti kèfèrí òsíyàtọ̀ láàrin mùmìnì àtẹlẹ́bọ àyàfi kárí pẹ́ńkẹ́wọ̀n ànábì ní gbogbo ẹni ọ̀run bá kú lọ́rọ̀ rẹ̀ kèfèrí ni kèé ṣe mùsùlùmí ẹ̀dàgbọ́n ẹni ẹni ẹni ẹnu rẹ̀ gbà á òun ló wù yí o lámẹ́yìn ń pè wá ń kébèrí àwa ká jọ ń kébèrí o ànábì tọ́lọ́ ń fẹ́ sì rán ó ní gbogbo ẹni tí ọba kírun kò lè jẹ́ mùsùlùmí o ẹ̀dàkùn gbogbo wa tá a ní wọn lẹ́gbẹ̀ẹ́ ẹ̀já sànù wọn kó tó yíwọ́ kó tó yí ẹsẹ̀ kírun ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí ni èkírun bọ́bá dàbí irọ́ ẹ̀jẹ̀ ń fún yín lápẹ̀júwe kan ìwọ náà lọ́ọ́ àṣẹ́ẹ̀sì ìlú yín lọ́ọ́ àṣẹ́ẹ̀sì àdúgbò yín lọ́ọ́ àṣẹ́ẹ̀sì inú ilé yín tó ti jáde wá kí ọ̀run lójú náà. ìfúnmọ́sálásí símọ̀ ló kún lẹ́sẹ̀ ògbèrò yìí ẹ wáyà yín bọ́bá dàlá dàbí ẹ lọ mọ́sálásí kiri gbogbo òlu gbogbo àdúgbò ẹ wòye èèyàn ní wájú mọ́ ẹ wòye èèyàn ní wàrùn àtùbá àti wọ́n di mùsùlùmí ní ọjọ́ mọ́ wọ́n di kèbèrè láàárọ̀ ọjọ́ kejì ni gbogbo ẹjẹ ọba kírun kò lè jẹ́ mùsùlùmí o gbogbo onírun jọ jimá gbogbo onírun jọ ibi ọ̀ọ́kàn wo kọ́ọ̀kì lásán ni ànábì lè ṣe mùsùlùmí o òun ni mo ti fàpèjúwe sẹ́yìn náà lè verify tẹ́ ẹ lè wádìí rẹ̀ tẹ́ ẹ lè rí kórí bẹ́ẹ̀ gbogbo òdu wa ẹja wò gbogbo àdúgbò wa ẹja wò láti ẹ̀bẹ̀rẹ̀ látòrí ẹ kọ̀m̀pì ẹni tí ń wá jímọ̀ àti tí ń wá àwọn àtúbà ọlọ́run yọ̀ǹda wọn fún àṣùbá wọn pè wọ́n bí wọ́n wá sí jimá fọ́n. torí náà àkọ́kọ́ wa àgọ́rùn sọ̀lá ọ̀nà téèyàn fi lè pàdé ìyà egbé ìparun látàrí ọ̀rá ìrun láre òun ni kéèyàn má kírun rárá o àti pé ní pàtàkì jùlọ ẹnu ẹnu ẹni tẹnu rẹ̀ gbà á òun lọ́la mẹ́lẹ̀ bẹ́ẹ̀ ànábì ní fàmẹ́ntàrọ́kà ha fàkọ́sí kàbàrọ̀ ànábi lẹ́ni tẹ́ bá rí díẹ̀ kírun kìí ti ra yín o kìí ti mùsùlùmí o òun ni mo ti wí kátó wí lórí mẹ́mbàrí yìí náà àtàdáadáa tèmi gbẹ́júmọ̀ nílùú Ìlọrin yìí òun ni pé kò sí bó ń tọ̀ òun ti lè lówó tó kò sí bó kò sí bó ti lè gbajúmọ̀ tó ẹnjọ́ tó bá kú tí wọ́n bá rí mọ́sálásí àwọn àfọ̀ onídébí òkú rẹ̀ o kò sí kò sí rẹ bí lóòkù táwọn ọmọ rẹ ó kó kalẹ̀ o ǹjẹ́ à ń ṣe bẹ́ẹ̀ mọ́ lónìí bẹ́ẹ̀ bó ti yọ orí nù ànábì ní ìsara yín sẹ́ẹ̀ kí ló dé dẹ́ máa kéwọn sí la ẹni tí ò kéwọn láyé torí náà ẹni ẹni ọlọ́run fi rán ẹni ẹnu rẹ̀ gbà á wọn là nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam ànábì ní wúẹ́bà tọ́ba péra rẹ̀ mùsùlùmí tí ọba kírun pàkọ́ káfà èyí ti mùsùlùmí o. ó kọ lásán ni o irú ẹni bẹ́ẹ̀ bí títan bá dé sí òdìsáàbù ká máa ká máa fi ti ti àwọn èèyàn pé bàbá a kú ẹ wá kírun jánásà òdìsáàbù o kọ́lá kò dìsáàbù kọ́mọ rẹ̀ tí ń kírun ẹ̀ ní ti ń jẹ́ ha ẹ dákun òun mo fi ní kótó ó ti yíwọ́ kótó gbogbo àwọn tá a bá ní lágbègbè nítòsí ẹja kí adìyẹ ànábì yìí fún wa o sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ọ̀run kọjá mọ́ráyé ìráyé ọgbọ́dọ̀ kí ni wákàtí márùn lójúmọ́ bọ́bá jẹ́ wàá wọ ọmọ yẹn náà fílà ìwọ lọ máa ń tó ń kó bára rẹ torí bẹ́ẹ̀ jẹ́ ń sọ fún yín nù hadith Abu Hurairah tí mo kà lẹ́ẹ̀kan ni Abu Hurairah ni mo gbọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wa radiyallahu an Abi Hurairah ọlọ́nkọ́bá wa sàlékún yọnu rẹ̀ fábù Huraira àti gbogbo àwọn sọ̀hábì ànábì àǹfààní gidi sábù Huraira tún tèmi rẹ̀ nù. Abu Huraira lánàbì ní bẹ́yẹn bá kírun bí wọ́n bá yẹ̀rùn rẹ̀ wò lálùkìyàmà ẹni títí ẹ bá kù díẹ̀ ọlọ́run ni ẹ dúró ẹ má ti jò jìyà ẹ wò ó dé máa yàn náà bílà ànábì ní bí wọ́n bá wo náà bílà rẹ̀ náà bílà lọ́lọ́run èkú sùn ẹlòmíì ló fi wọlé à ń fi eléyìí ké sí gbogbo ẹni tí ṣètọ́ ní ń lò yóò dó ń ta mọ́sálásí yóò dòkó ní àlù aláyọ̀ máa ṣàròyé níwọ̀n ìgbẹ́rún ló àtẹ̀sé máa mú ìdí ìdé náà fílà ìwọ ló lò àǹfààní ara rẹ ní àmọ́ tí ẹ wá yan náà fílà ọ̀ọ̀yàn ọ̀gbọ́dọ̀ má ti ràn yàn o bàbá bẹ jẹ́ mùsùlùmí ẹ̀rọ na àbọ̀ ìsọ̀dà ọ̀nà ẹlẹ́ẹ̀kejì jẹ́yàn fi ráhùn láre yàtọ̀ fún tẹni tí ò kí tá a ti sọ yìí ni. òun ni kéèyàn má fi hàn lásìkò tọ́lọ̀ ní ó kí olùwọ́ba ní inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ọlọ́run lè rí èmi tí mo ní ẹ kírun wọn fàsìkò tẹ́ kì í sí èmi máa ń sọ fáwọn èèyàn pé ẹ̀yin náà wò ó kágbèsí làákà ìwà ọgbọ̀n òṣìṣẹ́ dídẹ́ ọwọ́ àfi nóòtì kalẹ̀ fún pé bọ́bá di lọ́la o láàrin aago mẹ́sàn-án sí mẹ́wàá ẹ pèpìà irú mẹ́mò báyìí kalẹ̀ fún mi aago mẹ́wàá mẹ́jọ wá lù mẹ́sàn-án lù mẹ́wàá lù òtítẹ́ rẹ wá ní ẹ pèpìà mẹ́mò yìí o àmọ́ pọ̀ sẹ́yìn bóyá wọn ló ṣe yìí torí gbogbo ń tà lè gbà tá a fẹ̀mí táwọn ti ń bẹ lábẹ́ wa lọ́rùn làá máa fi lọ ọlọ́run tó lẹ̀mí wa tó dá wa. à ń rò pé bóyá ní ìgbà tá à ń ṣe favour fọlọ́run níjà ebi mo ti kí kọ́dà ẹlòmí ọmọ tó gbé ẹgbẹ́ yẹn lè kí rárá ẹbí mi sáà tiẹ̀ mo jẹ́ ẹgbẹ́ tó kí wàláì kò wúlò inú ọ̀nà ráhùn láre téèyàn ó fi láǹdì nínú ya ọlọ́run òun ni kó kírun àmọ́ bọ́fẹ́ bóyá pé jẹ́ fúyẹ́ mùsùlùmí lòun àmọ́ náà wọ́n jẹ́ ń yá pé mo pọ́ láti pé o ṣe nǹkan gbà báyìí nígbà owó ọlọ́dẹ mọ̀ ń pàkíyèsí mọ̀ ń fi àsìkò yí pàkíyèsí gbogbo ẹ̀yìn ẹlẹgbẹ́ mi gbogbo ẹ̀yìn ọmọ ìyá mi ẹ̀ e, gbogbo àwa tá ti tẹ́ ìjọba gbogbo àwo onímítínì gbogbo àwo oníjókòó gbogbo méjì nìjí ọba gbàdé kòrún lọ́wọ́ ẹ ọ̀nà jahannama ni o ẹ̀dàpọ̀ ẹ̀dá tó di o nàìjíríà láti wà kò sófin kò sí kò sófin náà kódà the highest level of governance kófí má bí ọ́ ga jù nípò ìjọba kódà bí yẹn bá wà ní aṣọ rọ̀ kò sófin tó sọ pé má lọ kírun bá ti kòrún bá tó òun lọ́lọ́ọ̀jẹ ọlọ́ọ̀jẹ ṣàánú wa ọ̀fi òdodo hàn wa. wọ́n láyé ọbaṣẹ́jọ́ ń gba àwọn ẹsẹ̀ méjèèjì ní fílà ibi ìjọba parí dúnú gbogbo yòókù kéré sí i wọ́n ní gómìnà gbangba tó wọ́n bá wọn ṣe méjì ní àsìkò ọ̀run tó dá your excellence mi kírun o bàbá ọbásanjọ́ ni máa lọ ìyá bá ba dé bọ́ bá dé ọgbà wa òfin nàìjíríà nù. ẹ máa wo ìbẹ́ dàbọ̀ lójijì ni o gómìnà yìí wá ń lọ ara wá ti àwọn mùsùlùmí gómìnà míì náà táwọn ti ń ṣe méjìlì torí àwọn sẹ́kọ̀ǹd tààmù bẹ́ẹ̀ fọ́ tààmù lélẹ́yìí tiẹ̀ àwọn náà wá ní ìrẹ́ ẹgbẹ́lẹ́ ìjà àwọn náà lọ jẹun ẹ̀sìn mẹ́ni tí ń bá òun ti ní kò sí ní jẹ́ bẹ́ẹ̀ ọdún kẹrin ní ti ń ọ̀sẹ̀sẹ̀ mọ̀ pé ìrún jọ́nà yàn fún ọ lónìí máa lọ́jẹ̀ wòye bá wa ṣe méjì ní tẹ́lẹ̀ àtìkí máa jẹ́ nu àmẹ́nìkan ọmọ bá mi ṣe méjì ní ọdún mẹ́rin yọ wàá sọ ọdún òṣèlú máa lọ́wọ́ pé lọ́ọ̀ kírun nísìnyí ọ̀tá yìí rẹ̀ o sẹ́rí bí mùsùlùmí tira rẹ̀ dé eléyìí tí ń sọ ni pé ẹ̀dá kan ẹja pa ẹ̀sán òfin ẹ̀ wà ní mínísírì òfin ẹ̀ wà yunifásitì òfin ọwà ní ẹ́jẹ̀ǹsì kan ó tóbi tá a wí yìí a máa wá ṣe méjìlì a máa rojọ́ a máa ṣe tí ọlọ́wọ́ ọ̀fẹ́ wá tá a wa àsìkò wọn máa kọjá ní kíá ó léwu ó léwu ó léwu nínú àwọn ọ̀nà ọ̀nà ráhùn láre tọ́lọ̀ ní wọ́n wọn bọ fasawu bayan kawuna baya wọn bọ wàá pàdé ìparun àtìyà òun ní kéèyàn máa ráhùn láàrin kọ́mọ̀tì lásìkò ẹ̀rọ náà ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ọ̀nà téèyàn fi lè ráhùn láàrin bí ọ̀sọ́ sí ọlọ́run òun ní kéèyàn ó kírun yàtọ̀ fún bá nẹ́bi títí sallallahu alaihi wasallam kẹrin mùsùlùmí lónìí ìrún à ń sọrí mẹ́lẹ̀ à ń gbé àjọpá tó ń kẹrí mẹ́lẹ̀ náà ní kílìdì gbogbo ẹ̀yin yọ ọlọ́jà tẹ́ ń kírun òun mm, mm, mm, kéyìí tẹ́ ń kí ni ẹ̀ ń kírun lọ́wọ́ ẹ̀ tó ń júwe ibi tí wọ́n fowó sí ni wọ́n bá ara jà anabuwa muhammad sallallahu alayhi wa sallam arákùnrin kan wọlé ń jọ kan bá anabi inú mọ́sálásí ó ti wọlé ó ọwọ́ ajáde ọfẹ́ jáde yọ máa lọ anabi ní tàhán padà síbí ẹrù jẹ̀rẹ̀ fasọ́lì fa innaka lam tusalli padà lọ kírun èyí tó kírun ètè o ó kírun ìjọ náà bá jẹmọ ànábi di lé èyí tó kírun ètè gíní ètè o ìyẹn ni pé gbogbo òrùn tí èèyàn bá kí tí ò sí farabalẹ̀ ń bẹ́ẹ̀ tí ò pé bọ́lọ̀ ń ti ní ká pé irun bó ti fẹ́ kó o dúó bó ti fẹ́ kó o rùkú bó ti fẹ́ kó o forí kalẹ̀ ọbẹ̀ kó o jókòó láàrin ìforí kalẹ̀ kan sí kejì ànábi nípa ẹni náà kí adámù tó sọ́ọ̀dù ànábi ló kírun o torí náà ẹ̀dá kan àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ibi tí ẹnì kọ̀ọ̀kan wá bá fi sí ṣe ẹ̀dá kan sí kó tó pẹ́ o ẹ̀jẹ̀ ràn yín létí àkọ́kọ́ rẹ̀ lẹ́ni tí ò rárá òun ló léwu kọ́dà kìí ṣe mùsùlùmí láńdẹ́bí ti fi sílẹ̀ rẹ̀ àwọn àti ẹ̀kejì lẹ́ni tí ń kí nígbà tó wù ú kódò fi mẹ́yìn tẹ̀ ń wa commercial vehicle ọ̀pọ̀lọpọ̀ taxi driver dé kí wọn àbí àtùgbà tó bá tó wáńdò bá mọ́tò fẹ́ lómi kẹrin àfi díẹ̀ nù wọn lẹ́rìí jọ pààkì ó sì lágbè nù mọ́tò yọ sàlù aláyọ̀ kì mẹ́ ntọ́ payọ́ wálé mẹ́jẹ̀dẹ̀ tó ni ọ̀ tọ̀ gbogbo èèyàn ni àtún lásìkò yìí bá wí o ọ̀dọ̀ ọba àbá rí àbá àti ń ṣe dáadáa lé kéwú kí náà ń fà ní kéwú lè yòókè wọn lásìkò kí náà ń fà ní kéwú lẹ́yìn. ṣèjà dáadé kéwú àyílà bá yín bẹ́ẹ̀ àlázàbí bá yín bẹ́ẹ̀. abẹ́lómi ń bí àyè lójijì abẹ́ sọ̀rọ̀ tí ń bí ọlọ́wọ́ àtàlẹ́bí inú yóò tó kó bí àyílà àlázàbí má bí tó kò ní dìde torí kíni. kò sí ẹni tí kíni yọ ọkà ọkà àfọ ọkọ máa ké ọkọ òṣìṣẹ́ ìjọba ọkà bẹ̀rẹ̀ ń tẹ́ abọ́ ọlọ́ni gbogbo ń wọ́n bọ̀ wá pàdé ìdùnnú ọlọ́run wọ́n bọ̀ wá pàdé ìyà àti parun ọlọ́kọ́mọ́tò àti ìwọ̀n ẹgbẹ́ ẹ̀rẹ́ lẹ́ẹ̀kẹta òun ni wá sọ bí ẹ̀ ti kírun ẹni tí ọba máa dákun lọ béèrè ó lórí irun irun àlàálàálà kọ́dẹ̀ lómi ọmọ sọ fáwọn ọ̀rẹ́ rẹ̀ pé ẹ̀dúró dèmi ẹ̀jẹ̀ ń sáré kírun wọ́n ti máa sáré kírun ẹ̀jẹ̀ sáré kírun ó ti sáré kírun wọn ni mo ti wí ní gbogbo farabalẹ̀ pátá lórí irun ọ̀gbọ́n wákàtí méjì tó fi kí wákàtí márùn yọkàn nínú wákàtí ogún ó lé mẹ́rin ó lò ọ̀bẹ náà subhanahu wa ta'ala gbogbo ṣe kọ́ ní ìdíńdà àwọn ẹnì kọ̀ọ̀kan tí ń fi rárun láre lọ́kàn nínú àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́mọta yàáyà wa o allahumma sọ̀rọ̀ man nasara hadha ad-din waqtul allahumma man qadala al-islam wal muslimin. اللهم انصر الداعين إلى كتابك وسنة نبيك محمد صلى الله عليه وسلم في كل مكان اللهم انصرهم على من عاداهم ظاهرا أو باطنا اللهم رد كيدهم في نحرهم في نحورهم اللهم رد كيدهم في نحورهم اللهم إنا نعوذ بك من شرورهم ونجعلك في نحورهم اللهم اجعل تدبيرهم تدميرا عليهم يا عزيز يا مقتدر اللهم اشف مرضانا ومرضى المسلمين واغفر لموتانا وموتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله صلى الله عليه وسلم ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا ثم قلنا ثم لآتينهم من بين وعن أيمانهم أعوذ السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله